ẹ kẹ́bọ̀ padà sórí ètò wa ètò yín pẹ̀lú èmẹ̀mọ́ yín ọ̀rẹ́ yín àbúrò yín olólùfẹ́ yín Fowóṣadé Adéfẹ́nwá ọmọ nílẹ̀ ọmọọba ọmọ nílẹ̀ ni mí tó máa ń tẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ kí n dánu dúró níbẹ̀ yẹn náà bàbá ní olúwa ẹ kú ìjókòó ẹ kú ìkàlẹ̀. ó yá ẹ tẹ̀síwájú kó tó di pé adágbére. ẹ gẹ́gẹ́ bó ṣe ń bá a lọ kó tó di pé mo dé kórìtà tí màá fi jẹ́ kọ̀rọ̀ ìkóyè wa sí ni wípé àwọn àìgbọràn wa ẹ jẹ́ ká ronú lé lórí a bẹ̀rẹ̀ nínú ìwé jẹ́nẹ́sìsì títí a fi dé ìwé jónà ṣùgbọ́n mo fẹ́ káwọ ẹsẹ̀ bíbélì kan sí kó tó di pé mo sọ àwọn gbólóhùn méjì kan tó kúrò nínú ìwé róòmù orí karùn-ún ẹsẹ̀ kọkàndínlógún ẹsẹ̀ kọkàndínlógún kó tó di pé wọ́n kà mo gbàdúrà èmi àti rẹ gbogbo ibi tí àṣìṣe àti àìgbọ́rọ̀ gbà wọnú ayé wa lónìí ẹ̀jẹ̀ jésù yóò parẹ́ nù ayé wa. àmín jésù kristi àmín ìwé róòmù orí karùnún ẹsẹ̀ kọkàndínlógún nítorí gẹ́gẹ́ bí nípa àìgbọràn ènìyàn kan ènìyàn púpọ̀ di ẹlẹ́ṣẹ̀ bẹ́ẹ̀ ni nípa ìgbọràn ẹnìkan a ó sọ ènìyàn púpọ̀ di olódodo ṣùgbọ́n. ẹ gbọ́ nípasẹ̀ ẹnìkan ṣoṣo hmm. ayé dàrú dúrúdú hmm. nípasẹ̀ ẹnìkan ṣoṣo ìjíjà ayé lọ nípasẹ̀ ẹnìkan ṣoṣo ìyàn bẹ́ẹ̀ sí mú ebi bẹ́ẹ̀ sí ń pa ẹnìkan ṣoṣo ló kó bá wa o ṣùgbọ́n ẹ jẹ́ ká ronú lónìí nítorí ẹnìkan ṣoṣo tó kó bá wa ó ṣe tirẹ̀ ó lọ ṣùgbọ́n ohun tó gbìn ilé ò tí tán ohun tó gbìn ò tí tán lẹ̀ ṣùgbọ́n ẹnìkan wá láti pé kémi àti rẹ̀ rí oore ọ̀fẹ́ gbà kí ló dé tó rọ̀ mẹ́ni tó wá láti pé kárí oore ọ̀fẹ́ gbà kó o fi gbogbo àwọn àìgbọ́ràn rẹ kó o kọtì lónìí kó o jáwọ́ nínú gbogbo àìgbọ́ràn kó o súnmọ́ ẹlẹ́dàá rẹ kó o súnmọ́ ọba tó ní ayé àti ọ̀run ọba tí gbogbo ayé farati tó wò sí farati ẹnikẹ́ni ẹni tó wà láàyè tí kò sì yí padà ọba tó dàgbà tí ó lo gíláàsì ọba tí fọba jẹ ó ṣe padà sọ́dọ̀ rẹ̀ lónìí. Hmm. Kọba bá lè dá fún ọ kó o bá lè rí ọ̀nà àbáyọ kí ògo rẹ bá lè tàn kó o má bàa kú sínú ọ̀fìn kó o má bàa bọ́ sínú ègbé kó o bá lè délé ológo nítorí wípé bí ẹgbẹ̀rún ènìyàn bá kú lọ́jọ́ sátidé àfọpẹ́ fọlọ́run láǹkọ́ lọ́jọ́ ìsinmi hmm, nítorí ìjì tó jà lákòókò yìí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ súnmọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ jésù ń pè ọ́ nítorí pé òpin ayé ti ń dùn hmm. ìrọ̀lẹ́ ayé la wà bó o bá gbà pé ìrọ̀lẹ́ ayé la wà bá sọ fún ọ lónìí nítorí wípé nínú ìwé ìwé ìfihàn orí kẹjọ ó sọ níbẹ̀ pé ẹṣin rédèrèdán àrùn láti wá pa ìdá mẹ́rin ayé nípa ìyàn nípa ìdà nípa àjàkálẹ̀ àrùn ó dẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kí ló dé tó Jésù kí ló dé tó o jẹ́ kí ìfẹ́ ọlọ́run kó jọba lọ́kàn rẹ̀ kí ló dé tó o jẹ́ kó ọlọ́run kó gbé ẹ wọ̀. kí ló dé tá a kọ ìfẹ́kùfẹ́ ara gan sílẹ̀. gbogbo àwọn tá a ṣe tí ò bá fẹ́ ọlọ́run ẹ jẹ́ akọ lónìí nítorí pé jésù ti dé hmm. ìrọ̀lẹ́ ayé ti dé. dádì àti pé bá a fẹ́ bá a kọ̀ jésù máa dé o. bá a fẹ́ bá a kọ̀ ó tẹ̀ sí bọ̀ àbí nǹkan kan ṣe sí. Hmm. bí a fẹ́ bí a kọ̀ jésù ń bọ̀ ó ní gbogbo ojú ló máa rí. bẹ́ẹ̀ akọ́ ẹ̀kọ́ kan lẹnu ọjọ mẹ́ta nínú sunday school wa ẹnìkan béèrè ìbéèrè bẹ́ẹ̀ ó ní à ah! ó ní pásítọ̀ náà ó béèrè lọ́wọ́ sunday school teacher sunday school teacher ò lè dà ó ní ṣèbí jẹ́ sọ pé ọ̀pọ̀ lílúlẹ̀ bàbá mi ṣèbí ọpọ bùgbé ló wà bẹ́ẹ̀ kí ló dé tọ́lọ́ sọ pé gbogbo ọmọ àwọn ríra wa gbagada orí lóòótọ́ ni mo ní ibi tọ́lọ́run fẹ́ kó wa sí ọlọ́run á wà lókè gbogbo ojú ni ó rí nínú hall tá a bá wà. kò ní sí pé nìkan ló ń dí mi lọ́wọ́ tí ò jẹ́ kí n rí dáadáa ṣe bọ́ lọ́run ni kí ni ò lè ṣe agbára yẹn tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ náà. ó jù bẹ́ẹ̀ so kọ́lọ́run kó mú wa délé ẹja yí padà kúrò nínú àìgbọ́ràn tá a ń wù ní wà. dáàdi mo tiẹ̀ tún rántí orin kan ó ní bá a pẹ́ láyé bá ò pẹ́ o ikú lòpin ohun gbogbo bá a bímọ láàyè bá dẹ̀bí rárá ikú lòpin ohun gbogbo ènìyàn ronú ọ̀run ìsinmi yìí kú lópin ohun gbogbo ṣẹ́rí ọjọ́ téèyàn bá ti kú báyìí tó gbé apá tí ò rí gbé ọjọ́ tó bá gbé ẹsẹ̀ tí ò rí gbé Jésù ẹ̀ ti dé nìyẹn o ọjọ́ tó ń wò pé òun pé lágbájá lágbájá yóò máa rí mi Jésù ẹ̀ ti dé nìyẹn àrọ́gbọ́n dá sí obẹ́ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ ẹ sọ fún èmi náà fún Owóṣadé bẹ́ẹ̀mi gan fẹ́ bí mo kọ̀ dádì ọ̀sán bí ọdún Adéyabí mo fẹ́ bí mo kọ̀ àlejò mi bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ Jésù máa dé ẹ já ṣe jẹ́jẹ́ o ìwé ìfihàn orí ogún ó lé kan ó ní mo rí ọ̀run tuntun kan àti ayé tuntun kan ó ní ọ̀run ìṣáájú ti kọjá ó ní bí ayé ìṣáájú ti kọjá ó ní ṣùgbọ́n ìlú burúkú kan wà níbi tí àwọn ojó àwọn aláìgbàgbọ́ àwọn abọ̀rìṣà àwọn èké gbogbo tí wọ́n ti máa ní ipa àti ìpín tiwọn nínú adágún iná tó fi tún fùlùjó ó ní eléyìí ní kú ẹlẹ́ẹ̀kejì ṣe fẹ́ kú kú ẹlẹ́ẹ̀kejì lórúkọ Jésù Kristi àtẹ̀mí àti yàtàlejò mi a ò ní kú kú ẹlẹ́ẹ̀kejì òun náà la ṣe ń pariwo lénìí tó gbé àlejò mi náà wá sórí ètò Ògo Ìgbàlà ní Orísun tẹlifíṣàn láti wá sọ fún yín wípé kẹ́ kúrò nínú ìwà ìgbọràn kẹ́ bọ́ sínú kíni o ìwà ìgbọràn àti ìbẹ̀rù sí Ọlọ́run ọ̀gá ògo Jésù Kristi nífẹ̀ẹ́ wa ó ti kó dẹ̀ ti jíǹde ó ti gbàgbára kúrò lọ́wọ́ ikú ó ti gba ìṣẹ́gun kúrò lọ́wọ́ ìsà òkú ó ti dójú tì ó ní ikú ó ní oró rẹ̀ dà ó ń bí ni pé kí ló ń ṣẹlẹ̀ gangan ìwọ ikú ó ní ìsàkú ìṣègùn rẹ dá ókè kí ni nǹkan tó tún fẹ́ ṣe fún mi mọ́ kí ló tún fẹ́ ṣe fáwọn èèyàn mi ah, ojú ti ti kú o ẹ wá jẹ́ káwa náà support Jésù Kristi Olúwa wa káwa náà dojú ti kú pé ìwà ìwà ẹ̀ṣẹ̀ ẹ̀yin gan sọ fẹ́ ṣẹ̀ pé ókè ẹ̀ṣẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan gangan pé ẹ̀ṣẹ̀ ò lágbára lórí mi mọ́ o ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù ò lágbára lórí fowó ṣadé mọ́ ìwà ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù Kristi ò lágbára lórí àwọn olólùfẹ́ mi mọ́ ìwà ẹ̀ṣẹ̀ ò lágbára lórí gbogbo àwọn tó ń wo Orísun tẹlifíṣàn mọ́ ìwọ ẹ̀ṣẹ̀ ò lágbára lórí gbogbo àwọn àlejò àtàwọn ìránṣẹ́ Ọlọ́run tí wọ́n ti bá mi dòwò pọ̀ lórí ètò ògo ìgbàlà bàbá ní olúwa ṣé ó ní àfikún tàbí àyọkúrò ní kúkúrú kó tó di pàdágbé lórí ètò ògo ìgbàlà lẹ́yìn. méjì ni màá sọ màdé gbàdúrà kan sí ohun àkọ́kọ́ náà ni wípé ká tún ọ̀nà wa ṣe nítorí pé a ti wà ní ìrọ̀lẹ́ ayé hmm. ká tún ìrìn àjò wa rìn ká tún ẹrù wa dì hmm. nítorí pé bí ayé àti ọ̀run bá kọjá gígí inú ọ̀rọ̀ ọlọ́run kì yóò lọ láìṣẹ. kò tiẹ̀ ní lọ láìṣẹ gbogbo ẹ̀ báyìí ló máa ṣe tó máa pé. ìkejì kí ló fi kí ló bò mọ́ra kó fi pamọ́ hmm. tó rò pé ènìyàn ò rí ẹ ojú kan wú ẹ o ojú tí gbogbo ẹgbẹ̀rún gbèjì ènìyàn ó wú ẹ o. ojú tó dẹ̀ nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ gbogbo wa. ipò tó wà tẹ́lẹ̀ adigunjalè ní ẹni apànìyàn ni ajínigbé ní ẹni yí padà lónìí kó má bàa ṣègbè kó bàa lè ní ìpín wàá lè sọ pé nàláì nàláì ó ti súnmọ́ etílé nítorí wípé èmi fẹ́ ní ìpín nílé bàbá. èmi náà fẹ́ ní ìpín bàbá. ìwọ náà tó ń gbọ́ mi náà ìwọ náà gbìyànjú kó lè ní ìpín àdúrà mi náà ni wípé ọba tó ní ìpè ọjọ́ òní ọlọ́run tó pe àwọn àgbààgbà wòlíì ọlọ́run Abraham ọlọ́run Isaki ọlọ́run Israẹli gbogbo ilẹ̀kùn ayọ̀ tó ti tì èyí tó mú èmi àti rẹ ní aláìgbọ́ràn ilẹ̀kùn náà lónìí kọ́lọ̀ kó fọ́nà ṣe. àmín jésù kristi. ká ní ayọ̀ nú kristi. àmín jésù. ká jésù ó ti rí bẹ́ẹ̀. àmín kò ní yí padà. àmín jésù. jésù agbára wa. àmín àmín àmín lórúkọ jésù. tẹ bá sí pé nígbà tí bàbá mi fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yìí wọ́n sàn kankan níbẹ̀rẹ̀ wọ́n ní àkòrí táwọn fẹ́ fi bó wa lẹ́nìí wọ́n ní kò kí ń ṣe ọ̀rọ̀ tá àti ìgbọ́ gbọ́rọ̀ ìrí a tún ti gbọ́ lẹ́nìí dájúdájú hmm, ẹ máa tún gbọ́ ọ ìdí tá a ṣe ń pariwo náà ni pé kí ẹ̀yin àti àwa kábàlè bá Jésù Kristi jọba níkẹyìn ó ní èmi ń lọ láti lọ pèsè àìsílẹ̀ fún ilé bàbá mi nítorí pé ilé bàbá mi o ó ní ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló ń bẹ níbẹ̀ ó ní ìbárí bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín gbogbo nǹkan tá à ń lé pátápátá nínú ayé ẹ má gbàgbé mo fẹ́ dogún mo fẹ́ dọgbọ̀n <laughs> nítòótọ́ àti ní gbogbo ẹ̀ oríṣiríṣi ọ̀nà ló pin sí àmọ́ ọjọ́ tá a bá kú ọ̀nà kan ṣoṣo òun náà ni òpin lórúkọ Jésù Kristi ẹ ní fojú ọlọ́jọ́ lọ mi ní fojú sunkún yín ẹ̀yin náà ẹ ní fojú sunkún mi gbogbo ibi tí mò ń gbà wọ̀nyí tí mo fi ń dùn nínú lórúkọ Jésù ìṣòro ní bàmí jẹ́ ẹ̀yin olólùfẹ́ Orísun àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi pátápátá mi ní jọra mi lójú níwájú yín o ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ yín lórúkọ Jésù Kristi màá máa rí yín bá ẹ̀yin náà ẹdẹ màá rí mi náà bá gbogbo ẹ̀yin tó wá ń wò láti bá a dòpọ̀ níléeṣẹ́ Orísun tẹlifíṣàn gbogbo nǹkan tẹ̀ ń tà tẹ́fẹ́ kó di ìlú akéwì nílànà ti kìrìsìtẹ́nì nìyí ni tó ń wòye pé ká gbé ń já gbangba báyìí ká gbé ń sórí ẹ̀rọ ayélujára káàkiri àgbáyé tí ẹ fẹ́ ká sọ yìí di ìlú mọ̀ ká bó tilẹ̀ jẹ́ pé nítòótọ́ ọlọ́run ló ní gbogbo ògo lọ́wọ́ èèyàn ṣáà ti pè mí zero seven zero three six two two one four eight four zero seven zero three six two two one four eight four lẹ́ẹ̀kan sí zero seven zero three six two two one four eight four lórúkọ jésù kristi mi lè jọra mi lójú níwájú yìí o ẹ ṣe púpọ̀ thank you very much.